àpẹẹrẹ àkọ́kọ́ àpẹẹrẹ ìṣesí tí bá ń jáde látara wọn ìtàmínì pẹ̀lú ìṣesí ni pé tí ò jẹ́ ọ̀rọ̀ sísọ mm, ìṣesí wọ́n wà mọ́sán máa fótọ́ bá ti rí ìṣesí báyìí ombidian bá ti rí ìṣesí báyìí ombidian tọ́ rí ìṣesí báyìí ombidian ìkànnì ẹlẹ́ẹ̀kejì àpẹẹrẹ tá a lè pé bil alfam ọ̀rọ̀ tí bá ń jáde lẹ́nu tọba lẹ́nìkan tọba mọ́nítọ̀ gbólóǹkan báyìí sí àǹtẹnu ma lọ́pọ̀lọpọ̀ gbà tọba ti gbọ́ àwọn ẹ̀dà àwọn onígbàrò sóyìn tó máa béèrè pé wọ́n sọ pé Allah yóò ti dáadáa fún wa Allah yóò gbé alọ sí sámà Allah yóò ti àwọn ọmọ ìlànà ẹlẹ́wọ̀n ẹ̀rọ náà báyìí ló ṣe lọ tọba sọ àwọn sọ pé tẹ́ bá ní àfáà wa ṣéèkù kìnníkan kìnníkan tọ́ba ní radiyallahu anhu àwọn òwúlà mẹ́lẹ́ ló ti yọ bá ní gbogbo ilé wọn gbọ́dọ̀ mọ́ kò ní ìdí ọ̀sẹ̀ máa béèrè pé ṣé tó fi wọ tó bá ti ti bá wọn ti mọ̀ pé kò ní ìdí àmì ìdí á béèrè mọ́ bí ọ̀wọ́ inú ẹ̀tàn ọ wà nítòsí wọn tó àwọn ìyẹn àfáàwá tún mú ìran kejì wá ń bí wípé tó ń gbólóhùn ẹnu ń bẹ̀ táàfin máa mọ̀ pé lábájá tọ́ba ti lè sọgbọ́ ọ̀rọ̀ òun ó ti di kínú rídọ́n jíjà ọ̀pọ̀ ló fi jẹ́ sí pé àmọ́ jìnnà sáwọn nǹkan kọ̀ọ̀kan tó yẹ pé ìpìlẹ̀ halal ni ṣùgbọ́n nítorí ipò ti di símbọ̀ báwọn ń bíjà ọyọ kó ṣe kíni kò jìnnà sí tẹ́nì kọ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní kótóbà jímọ́ tọ́wá ní inna alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh allahumma salli ala sayyidina muhammad al-fatih lima ughliq wa ala alihi wa ashabihi ajma'in tẹ́nì àà ah, ah. èyí tí a ti láti fákèlì mọ́ ogunlé kọ̀ ọwà rí mi mọ́ mo rò pé báyìí kẹ́nìkan dé lẹ́kṣọ̀ kọ́fẹ́ sí lẹ́kṣọ̀ ọwà máa sọ pé sọ́lẹ̀ àlà Muhammad sọ́lẹ̀ àlà kọ́wá jẹ́ pé gbogbo yẹn rẹ́nu ọwá fi bí tẹ́jú mẹ́fà sí yẹn lẹ́yìn ìgbà náà lọ́wọ́ ẹ̀sẹ̀ wàá bẹ̀rẹ̀ ẹni máa wòye pé dóò báyìí gbogbo àwọn nǹkan àwọn ìyá gbọ́dọ̀ sọ́ra hikma ni fíkíwù ni kìí sí gbogbo ń tàà jùúlẹ̀ lọ́jẹ́ haram àwọn kankan wà tàà jùúlẹ̀ nítorí wípé tàà bá jùúlẹ̀ yọ́ ma jẹ́mi àwọn èèyàn máa ṣe tàbí ṣùgbọ́n sí ọ àjùrẹ́ rẹ̀ ó ti di símbọ̀ fáwọn kan tó yí dáadáa báyìí so nípa báyìí ìyẹn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta èèyàn máa ń dán bídí àmà pẹ̀lú mẹ́ìlù ẹ̀ mẹ́ìlù hó Sana ṣógbòhù àfáà náà sọ yẹn náà padà bí èèyàn bá sí ń sún má wọn kan tó a lè máa mà pé ààrùn bíbí àlọ́kùnrin tí bá ń sún mọ́ wọn tí ń sún mọ́ wọn wọ́n jọ ń lọ wọ́n jọ ń bọ̀ wọ́n jọ ń jẹ ó tún yìn wọ́n ìgbà wọ́n gbìyànjú àwọn àfáà wa nígbà tí wọ́n ń bẹ láyé ìgbà kan tí wọ́n bá hàn tó báyìí la ilaha illallah muhammadu rasulullah wọ́n fi hàn tó jagun o tó tọ́bá ti gbọ́yìn ọmọ fúra pé ha ah, sí ìsìnkú ní ìyí ìdọ́gbọ́n hàn tó ní àbí ń pèpè pé káwọn tí wọ́n hàn tó ọmọ sí kíni wọ́n máa hàn tó lọ gbogbo àwọn ilé òun tọ́bá ti léyàn bẹ́ẹ̀ náà níbi àwọn dáwà tó gbajú gbogbo kí wọ́n sọ pé ha ní tíjọ tẹ̀blé ìdí ń ṣe ipa tí wọ́n kó ipa tí wọ́n kó ah! ní ọmọ tó lè tó kó rẹ̀ mọ̀ ṣe mọ̀ pé ó ti yé wa mẹ́ a máa mọ̀ pé ah, òun gan àfẹ̀mọ̀kọ́ mọ́jẹ̀ sí pé ó ń yọ́ lọ eh, ẹlẹ́ẹ̀kẹta nù kíyàn máa ròyìn oúnbídíà tàbí kọ́ máa súnmọ́ wọn pẹ́kípẹ́kí kánjọ máa lọ kánjọ máa kánjọ máa ẹlẹ́ẹ̀kẹrin kò ròyìn wọn o ṣùgbọ́n mẹ́bàbílẹ̀ rí ń pa wọn kò ní sọ̀rọ̀ wọ́n lè pé wọ́n kò sí tọ́kàn pẹ̀lú yẹn ẹ̀sá kéwù ní kákíwù ká máa lọlé ṣùgbọ́n lónìí wọ́n jọ jókòó ni lánàá wọ́n jọ jókòó ni lọ́la náà wọ́n tún jọ ń jókòó lọ náà ni lọ́tún lánàá wọ́n jọ ń jókòó lọ náà ni ojú ò tí pé kọ ààsì ríbi kan tẹ́ fún wọ́n fọ́ọ̀sì ìrìnà sí ni mùkálátọ̀ wà mùjálátà mùkálátọ̀ tó ahlil wà mùjálátà tó hùn